الحمد لله وحده لا شريك له له الملك والثناء وله المجد والبقاء قيوم الأرض والسماء والصلاة والسلام على عبد الله ورسوله خليله وصفيه وعلى آله وصحبه أما بعد اللهم إنا نسألك من رحمتك وفضلك فإنك رحيم ذو فضل على المؤمنين آمين ونسألك الهدى والثبات لعبادك المؤمنين آمين إنك الهادي إلى صراط المستقيم آمين اللهم انفع بهذا الكلام آمين. واهد به الضالين آمين. وبصر به العميان آمين. وافتح به عقولا مغلقة ونور به قلوب المستمعين والمستمعات يا ذا الجلال والإكرام آمين èyí olùgbọ́ mi ẹni àpọ́nlé ẹlọ́ ọmọ ìdájú sáká wípé àtẹnumọ́ tiwa náà ni pé ẹnikẹ́ni tó bá ti lè sọ tàwhídùn tó bá ti lè míìsì ẹ̀ nínú ìgbésí ayé ẹ̀ ẹ̀tẹnumọ́ wa ni wípé ẹni yẹpẹrẹ ni ẹni yẹpẹrẹ ni ẹni àbùkù ni lọ́dọ̀ Ọlọ́run Ọba torí pé kò sí ń tọ́lọ́wọ́n torí ẹ̀dá ọ̀rẹ́ ti sọ ntọ́nà ọba torí ẹ̀dá o ti sọnù bẹ́yìn àbálẹ̀ ti sọ ntọ́nà ọba torí ìyànjá ta torí ẹ̀dá ọta bá ti sọnù ajẹ́sí pé ò ní válò wájú ọlọ́run ọba mọ́ nílẹ̀ irú ẹni bẹ́ẹ̀ kọ́ lọ́mọ pé ẹni yẹpẹrẹ lò gbogbo ẹnikẹ́ni tó bá ti lè ju id card national id card ó tún lágbára ju national id card lọ tó bá ti lè ju id card rẹ nù náà ní àtàwíhìd tàkíkù tàwíhìd tó bá ti lè jù ú nù tá a bá ti lè bá nǹkan tó jẹ mọ́ ẹ bọ nínú gbèsè ayé rẹ ìgbésí ayé táyé ni àti ìgbésí ayé tẹ̀sìn ní tá a bá ti lè bá níbẹ̀ lọ́mọ wípé ẹni yẹpẹrẹ ní níwájú ọlọ́run ọba náà èyí táwọn wí yìí yálà ọjẹ́ nìyẹn ni ó àbọ̀já lè jànú a dẹ̀ ti fún wa ní àwọn àpèjúwe tó jẹ mọ́tọ́ mi ènìyàn ìjẹ́ ká fún alápèjúwe tí ó ju èyí pé tálẹ̀jẹ̀nù náà bá ti di id card tó bá ti ju id card rẹ̀ nù yìí táwọn wí tó bá ti lè ju ní wọ́n yẹpẹrẹ nìyẹn o ìrìjà anábìwá Muhammad sallallahu ó sòpinya láàrin àlejànú tí kò ju id káàdì rẹ̀ nù ìyẹn ni pé tí kò ju tawhid nù àti àlejànú tí ó ti ju tawhid nù tó ti ju id káàdì rẹ̀ nù ṣùgbọ́n ìkíní kejì wọn wọ́n wá láwòrán ẹranko wọ́n wá láwòrán ejò wọ́n wá láwòrán bí òjòlá wọ́n wá láwòrán bí ọká tó tóbi dáadáa àti ènìyàn àlejànú táwọn èyí tí wọ́n bá wá láwòrán ejò àbí ọká lọ́jẹ́ ni òjòlá lọ́jẹ́ ni o lọ́mọ pé ànábì ari salatu ó ní yàtọ̀ ń bẹ láàrin àwọn ejò méjèèjì o ejò méjèèjì ṣerú kan náà o ń bẹ nínú wọn tó jẹ́ pé ẹni àlàáfíà ni àgbọ́dọ̀ họ́nà ẹ̀ gbọ́dọ̀ wẹ́lkọ̀mù ẹ̀ ẹ gbọ́dọ̀ ṣe ní sùtà kí lọ́ba tí wọ́n fi láàbọ̀dọ̀ ju id káàdì nù torí pé ẹni àpọ́nlé ni ó ṣe ní ṣùgbọ́n ejò tọ́jà lè tó tó bá ti ju id card nù tó ti ṣẹbọ tó jẹ́ lẹ́bọ tó jẹ́ kèfèrí mm. ànábì ẹni yẹpẹrẹ ni mm. sallallahu alaihi wa sallam naam hadith tó wà nù sahih limam muslim látọ̀dọ̀ abu sa'ib mawla hisham bin zuhra ìkànnì náà àwọn tí ó jẹ́ àwọn tó gba hadith yìí wá olóhùn wọlé tó abu sa'id al-khudri ní ọjọ́ kan olóhùn wa balẹ̀ ń kírun lọ́wọ́ mm. olóhùn bá abu sa'id ọwọ́ létan Abu Sa'id Abu Sa'id al-Khudri sàbí tó gbajúmọ̀ nínú àwọn tó gba àdíṣì wà púpọ̀ lé wọ́n wà Abu Sa'id al-Khudri ọwá ń kírun lọ́wọ́ nínú ilé rẹ̀ jọ́nà olóhùn á jókòó òun á ń retí pé kó kírun rẹ̀ tán òun ń dú òun ṣe sùúrù fún pé kó fi parí irun tó ń kí lọ́wọ́ oníbi títí ń kírun lọ́wọ́ yìí tó ń retí pé kó kírun tán yìí òun á gbọ́ nǹkan kan tí ń rú wúrúwúrú àbí wùrùwùrù àbí kìnnìkan tí ń ha nǹkan ní ibi òkè ilé ibi àjálé èmi bá kíní yẹn rìn láàrin ibi àjà bóyá bí ọ̀wá ọ̀pẹ ni o àbí bí ọparun tí wọ́n fi ṣe ilé wọn ni o hmm. àbí igi tí wọ́n fi ṣe ilé wọn kíní yẹn ń rú nígbà tí ọ̀yà òun bá fojú wẹ̀yìn ẹni tó wá bẹ́ẹ̀ tí ń kírun lọ́wọ́ ni o hmm. tó wá bá àbúrò sàrẹ́lì ó lóun wá wẹ̀yìn nígbà tí ó ṣe lọ́ba di ejò ńlá kan hmm. tó tóbi dáadáa ó lóun bá dìde òun fẹ́ pa ejò yìí àbúrò sàrẹ́lì kó dídí sí ń kírun lọ́wọ́ rọ́bí aláhu tààrà àdìsọ wa ní sahih muslim ó ní àbúsà yìí ti kójú bí wá nàka tó ń lórí ìrùn òyìn pé ó fi ọwọ́ júwe fún un pé jókòó jókòó jókòó ìjìlis kò sọ̀rọ̀ o hmm. ṣùgbọ́n sọ fún yín pé ó ń fi ọwọ́ demonstrate fún pé kó jókòó onígbàtà àbúsà yìí ti kójú ní kó ní òun jókòó òun bá jókòó padà hmm. nǹkan ejò ìtì ń rọ kiri ilé yìí àbúsà yìí ti kójú ní kò fún ẹni ẹni pàmíṣà pé kí ọlọ́pàá àbúrúsà yẹn sọkó lérí kò fún ní pàmíṣà fi kọ́ pa èjò yìí nígbà wá ya tí àbúrúsà yẹn sọkó lérí parí ìrun rẹ̀ ọwọ́ akọjú tóun ọwọ́ sọ fún yìí pé sí orílẹ̀ tí mẹ́lá ọ̀gá yẹn ìdá fẹ́ lò gan yẹn àbúrúsà yẹn sọkó lérí ọfẹ́ pa ìtàn fún sórí lítọ́ mẹ́lá ọ̀gá yẹn ọfẹ́ sọ tó ṣẹlẹ̀ ńbẹ̀ fún ẹni ó ló sọ pé obìnrin sọ ọmọdé tí mẹ́lá ọ̀gá yẹn ó ló sọ ọmọ àbúṣà yìí kò lè wá pa ìtàn náà fún arákùnrin ẹ̀wọ̀n náà gbọ́ ìtàn náà yẹn olùgbọ́ mi ìtàn náà ni pé àbúṣà yìí kò lè ní ọkùnrin ká ń bẹ níbẹ̀ tí ń gbénu ilé yẹn ó ṣẹ̀ṣẹ̀ fẹ́yàwó ni àwa máa tẹ̀lé ànábì sallallahu alaihi wasallam a máa tẹ̀lé ànábì lọ síbi tí wọ́n ti ń ṣe khandak ibi tí ìjà tí wọ́n ti ń gbẹ́ kòtò káwọn kìfìlẹ̀ mọ́ bá ṣe wá sí àwọn mùsùlùmí lọ́sẹ̀ wọ́n ń gbẹ́ bíi bridge bíi gada bíi káwọn èèyàn mọ́ bá ráyè kọjá wá sí òdìkejì ìlú bí dáhùn ti ń gbẹ̀rẹ̀ wà ní ọkùnrin yìí ọ̀rẹ́ ìtẹ̀fẹ́ yàwó ni ọwọ́ àmọ́ gbà yọ̀ǹda tó dà nábì sallallahu alaihi wasallam lọ́sàn lọ́sàn pé òun fẹ́ lọ rí ìyàwó òun ọwọ́ àmọ́ gbà yọ̀ǹda ọwọ́ àdójọ́ kan wá fẹ́ gbà yọ̀ǹda ànábì wa sọ fún sallallahu alaihi wasallam pé tọ́ bá ń lọ mú nǹkan ìjà rẹ lọ́wọ́ o torí bẹ́rù Islam tí wọ́n wà nínú ìlú wọ́n ti fojú sàn fojoojúmọ́ lọ́wọ́ máa wá sí ilé kọ́mọ́ mú nǹkan ọjà rẹ lọ́wọ́ àyíbá àmọ́ tó bá rí wọn òun ló lè bá a ṣe ìtọ́ba yẹn kò sí. arákùnrin yìí ó lọ sílé nígbà tí ó délé kí ló ṣẹlẹ̀ ẹnu ọ̀nà ló ti báyàwó rẹ̀ tó dúró lẹ́nu ọ̀nà kọ ìmọ̀tàn ni. ìyàwó mi ọlọ́dún níta èyí ò fi yọ ipò ẹ̀yin obìnrin tó jẹ́ sí pé ìtanilé ti obìnrin rere obìnrin ìlera ẹ̀ síta hmm. obìnrin kì í lé ara rẹ̀ síta nígbà tó kì í sọjà Hmm. ẹ̀yin ìyàwó ilé tẹ̀ ń gbọ́ mi ọ̀pọ̀lọpọ̀ yín ẹ bá ti ṣe dábàá yìí ìta ni mi ti yín ìta ni bẹ́ẹ̀ ẹlòmíín jẹun ẹlòmíín bàjẹ́ ó ń jẹun níta ó ń túrun níta hmm. gbogbo àwọn nǹkan tí ó yẹ ká máa rí là ń rí lára yín ẹni ta hmm. nípa báyìí ẹni nípa ọmọlọ́mú níta ẹni nǹkan nípa báyìí ẹni ìbáyàwó ẹ̀ tó dú lẹ́nu ọ̀la ẹni pé àìríwú lọ́sàn-án lóbìnrin ẹni pé wọ́n ì dúró níta wọ́n àfi tí nǹkan kan bá gbé wọn lókù irú ń tọ́sẹ̀lẹ̀ sóbìnrin yìí tó bá gbé ọ̀wọ́ náà lè dúró nà hmm. obìnrin ìwà dúró lẹ́nu ọ̀nà níta bọ́kọ rẹ̀ sì rí báyìí ọkọ rẹ̀ ti bínú pé yéè ó dúró níta kí ló ń ṣe níta ọkọ rẹ̀ ti fẹ́ mú pé kó ń sí ní ọbàjà hmm. obìnrin náà bá ní má ti bínú ní pé tó múnú ọkùnrin yẹn tó fi banújẹ́ àti tó fi bínú báyẹn ni pé ó rò wípé bóyá àbíyàwó òun ó ti ṣe sìnà tòbí àdìgbé wa bọ́ síta pé ẹni tí ò yẹ káwọn èèyàn máa bá mi rí iná ló gbé síta láwọn èèyàn ń wò yìí yàní obìnrin ìwọ tí àwọn rìn kiri òjòwú rárá àtọ́ ìyẹn ni pé ẹ̀yin tẹ́ obìnrin tí ń rìn káàkiri ọkọ rẹ̀ pọ̀ ọkọ etí rẹ̀ ń bẹ ẹ̀ tí bá ń retí ọkọ rẹ̀ náà ló létí ẹni tí bá ń rí imú ìyàwó àti bá ń rí imú ìyàwó rẹ̀ àbí tí bá ń rí ẹsẹ̀ ìyàwó rẹ̀ àbí bá ń rí ọrùn ìyàwó rẹ̀ ọkọ̀ ọrùn rẹ̀ nù ọkọ̀ ọwọ́ ń bẹ ọkọ ẹ̀yìn ń bẹ ọkọ ọ̀tán ń bẹ ọkọ ẹsẹ̀ ń bẹ ọkọ yíyín rẹ náà ń gbogbo àwọn tí bá ti ń rí nǹkan ọkọ fún obìnrin là ń yẹn o ẹni pé sọ máa lọ lóbìnrin yìí níta inú bíi pé yéè ìyàwó mi lọ́bọ́ sí abáyé táwọn èèyàn máa ń wò báyìí hmm. ẹ̀yẹn tí ẹ̀kọ́ bọ́ síta ní rí tí ò lọ́ba bínú obìnrin bá ní má ti bínú kọ́kọ́ wọlé náà hmm. obìnrin kọ́kọ́ wọlé náà alákùnrin náà ti wọlé bó ti wọlé báyìí lọ́ba rí ìjò ńlá kan tó tóbi tẹ́yìn hmm. pé àbúrò sàyẹn ti kó dé ní pàtàkì fún arákùnrin tẹ̀kẹ́ yẹn tó fẹ́ pa ìjò tó mo sì pè ní ó ti lè kọjá pọ́ ká ní tàbójúlà ìjù tí máa ká mm-hmm. náà ni mùntọ̀wíyàtún mùntọ̀wíyàtún ní alẹ́ fìrọ́ṣì ẹni ọ̀ká kù ó jẹ gàba nígbà tí èèyàn gún wà sórí bẹ́ẹ̀dì ọwá mm-hmm. jókòó báyìí pé yẹs mo ti débi tí mm-hmm. màmá gbé ah, bọ́kùnrin yẹn ṣe rí ejò báyìí fa ahwa ilayha bir rumh òní hẹ́n tí wọ́n lọ ń dá ìyàwó mi láàmú nígbà tí ò lẹ́kọ̀ọ́ nǹkan yẹn tẹ́lẹ̀tẹ́lẹ̀ lọ́ba fẹ́ pa ejò yẹn fàǹtàzọ́màhà àbíyè arákùnrin náà máa gun ejò yẹn hmm. náà bó ṣe gun báyìí ejò náà jáde hmm. wọ́n wá bẹ̀rẹ̀ ìwọ́ ìyájà ejò wá lọ́mà hmm. òun náà gun ejò náà lọ́mà wọ́n jẹun sára wọn àdìsí ti wá yí pé àbúsà yìí kú sí ọ̀n sọ fún ayé pé àwa amẹ́ni tó kọ́kọ́ kú ní àméjèèjì ṣùgbọ́n àméjèèjì ni a kú ṣé ọkùnrin yẹn ló kọ́kọ́ kú ní àbẹ́jò níbi tí ìjà náà ní kíni tó lágbára dé ṣùgbọ́n àméjèèjì ni wọ́n kú àbúsà yìí kú sí wá ní fàjí iná ilà rasulillah sallallahu alaihi nígbà tí ìṣẹ̀lẹ̀ yẹn ṣẹlẹ̀ tán táàrí arákùnrin tó ti pọ́ ṣẹ̀ṣẹ̀ sọ́yàwó ni tó wá gbẹ́nu mi báyìí tí àwọn rẹ̀ wá dókú ọ̀sán gangan yìí abalọ̀ bá òdì tí ọlọ́run fàdà kárùnà dáálì kàlàhó làbá sọ kí sọ yẹn sítórì yẹn asọ́fà nàbí ọ̀pìn náà abáná ìwọ òjíṣẹ́ ọlọ́run ọba ó dé ọlọ́ọ̀hà yuhyihi lana hmm. ìwọ ànábì ìṣàdúrà kọ́lọ́run ó jì hmm. ẹ̀rọ ènìyàn hmm. ìwọ ànábì ìṣàdúrà kọ́lọ́run ó jì ànábì bá sọ pé istaghfiru li sahibikum ẹ tọrọ àforíjì fẹ̀ nìyẹn ni pé kì í sẹ́ńtì yẹn máa jí lélẹ́ yòó èmi èsì sì jí kù jí òkú istaghfiru li sahibikum ẹ tọrọ àdúrà ànábì wa fẹ́ fún ọ ní ẹ̀kọ́ ẹ̀kọ́ táwa fẹ́ lò lónìí ni pé ẹ̀rí pé ìjù lọ́wọ́lé séjù mm. lásán ni mm. àbẹ́jò tí èsèjò lásán èjò lọ́wọ́lé tó sùn lórí bẹ́ẹ̀dì yẹn kì í séjò lásán o mm. ànábì ló fi lélẹ̀ fún wa sọ́lọ́mọ́ rẹ̀ onídìí nnabil madinati jinna qad aslamu fa idha ra'aytum minhum shay'an fa'adhinuhu thalathata ayyamin fa in bada lakum ba'da dhalik fa innama huwa shaytan aw faqtuluhu fa innahu kafir rawahu muslim ànábì ní ẹlọ́mà ẹ̀yìn tàbí sallallahu alaihi wasallam ẹlọ́mà yí pé àwọn àlìjẹ̀nú kan àwọn àlìjẹ̀nú kan wọ́n ti wà àwọn àlìjẹ̀nú wà nínú ìlú Madina tá a wà nínú ìlú tá a wà ànábì ń fi rìnlẹ̀ fún pé àlìjẹ̀nú wà nínú ìlú tá a wà yìí tí wọ́n ti ṣe Islam tí wọ́n ti gba Islam tí wọ́n ti ṣe tawhid wọ́n ti kó nínú ẹbọ àwọn ti kó nínú àwọn àjàgà ẹbọ wọ́n ti di mùsùlùmí fa idha ra'aytum minhum shay'an tẹ́ ẹ bá ti ẹ̀rí kan nù wọn tó bá di ejò tó bá wá bá yín bí àlìjẹnu ló di ejò yẹn ejò tá à ń sọ̀rọ̀ ẹ lẹ́ẹ̀kan ni àlìjẹnu ló di kí nìyẹn ló di ejò yẹn tẹ́ ẹ bá rí ejò kan tó yẹ sí pé kìí ṣèjò lásán tó yẹ pé àlìjẹnu ni tó kà para rẹ̀ tó dàbí ejò tẹ́ ẹ bá rí inú olé yín fa áárí inú owó sálá sọ́tà ayé àmì ẹ fi lára balẹ̀ fọjọ́ mẹ́ta o bóyá wàá bá yín ṣe fàájì ni o tó bá Hmm. jọmẹta lẹ́yìn jọmẹta yọ lọ hmm. kò sì ní sẹ́yìn sì kàkà ọ̀dà ń bo lé ìjò tó bọ́ sórí bẹ́ẹ̀dì gbàdé bẹ́ẹ̀ hmm. tọwọ́ kọjá ní àbọ̀bá abẹ́lẹ̀ kan náà ìyún àṣírí kan nìyẹn ẹ̀rù mà pé jínú nídìí kọ́lẹ̀tẹ̀ rìn tó bá fẹ́ parada ibi tó fẹ́ dé ìtọ́lọ́run fún lágbára ibi tó fẹ́ dúró sí náà ni yóò ti di ìdí ọ̀bàdà kì í ṣe pé bọ́yá yọ ẹ̀sẹ̀ máa rìn bọ̀ pé kìnnìkan rìn bọ̀ lọ́kàn ni o àwa rí ti rìn bọ̀ ibi wọ́n fẹ́ wò ní ìdí bẹ́ẹ̀ tilẹ̀kùn pa bọ́lọ́n fún alágbára hmm. láti lè gbé kí wọ́n máa yí àwọ̀ padà anábì alẹ́ sọ́lá tó sàlám ọ wá gbé yìí fún àlìjànù hmm. tó ṣe tí òjò id card ẹ̀ lọ hmm. tó wá di àwòrán ejò ẹni pé ẹ gbọ́dọ̀ bá gbé nígbàgbé ejò lásán ẹ bá gbé nígbàgbé mùsùlùmí ẹ bá gbé nígbàgbé ẹni àpọ́nlé ẹ fílẹ̀ ìjọba ìjà máa sọ fún pé arákùnrin yìí wọ́n ejò yìí ó dákùn ọ̀rẹ́ lẹ́ẹ̀kejì náà tí ọba lọ ẹ̀sùn sọ fún tí ọba wa lọ fájú ẹlẹ́ẹ̀kẹta tí ọba wa lọ nígbà náà ànábì alẹ́ sọ́nà tó wà sẹ́nà oní tí ọba tí wà lọ ń gbé ẹlẹ́ẹ̀kẹta yẹn ẹlọ́pàá ànábì tó ní alọ́pàá yẹn ó ti fi wáyé pé a rí pa torí pé ànábì ò lè fi alọ́pàá nǹkan tá à ní rí pa kàá sì ní pé ká lọ́pàá nǹkan tó yẹ kó ní ọ̀pá wá táwọn ò ní lè rí pa yẹn ni pé ìtọ́fà tí arákùnrin táà rẹ̀ yẹn tó fi kú ní pé ìdòdó pa kìí sí kìí ìyẹn jẹ́ pé wàlá yẹn jẹ́ aláàlọ́hù ìrìkáfìrí na alàlùmọ́mìnira tàbílà àwọn kèfèrí ò lè ní agbára lórí mùsùlùmí tó bá dúró yàrá nígbà ní kí ni tí ń dà wà láàmú lákòókò tá a wà yìí gbogbo ẹ̀yin mùsùlùmí tẹ́ ń gbọ́ mi ò ní pẹ́ dùn déédéé lórí ẹ̀rẹ̀ tá a bá dúró dáadáa ó rí pé àwọn ogun tí wọ́n ń fèsì ó ń borí ẹ̀ hmm. torí kò dúró déédéé hmm. wọ́n mà tí àwùjọ ò dúró déédéé ó jẹ́ kí àwọn àwùjọ tí èsì àwùjọ ẹ̀sìn kọ́ máa borí àwọn àwùjọ tó jẹ́ àwùjọ hmm. ẹ̀sìn eléyìí iná mi pé id card àlìjẹ̀nù ìkọ̀sọ́nù ló fi dẹ̀rẹ̀ àpọ́lé èyí tó bá ti ju id card nínú àwọn àlìjẹ̀nù ànábì ní fákútù lóòhù ẹsẹ̀ bọ́sẹ̀ tí ṣe ojú náà mọ̀ àmúṣin lọ́gbà ẹ̀yìn ẹ ká padà sí bí ọ̀rọ̀ ọlọ́run ètò jẹ́ sí pé òun gan náà là á wọnú ẹ̀ láti ìjọ ìta ń tá à ń lú ẹ̀ nínú ibùdó rẹ̀ hmm. kí ni ọ̀rọ̀ náà òun náà ni ọ̀rọ̀ ọlọ́run bá tó sọ wípé. wama khalaqatul jinna wal insa illa liya'budun. I've created I've created not the jinn and mankind except that they should worship me alone. Naam, ọlọ́run bá sọ pé mi ò dá àwọn àlejò náà sí ní ọ̀dọ́ àwọn àjọ̀nú àtẹnu àfi nítorí kan lè bá àtìní tàbá wo àáyà yìí fáàsì yìí a bá ọ̀rọ̀ ṣe méjì níbẹ̀ bẹ́ẹ̀bù méjì ló wà níbẹ̀ ọ̀rọ̀ ṣe táwọn Yorùbá ń pè ní ọ̀rọ̀ ìṣẹ́ alákọ̀ọ́kọ́ òun náà ni khalku ọlọ́run ni wà máa khalaqtu jinna ẹni pé dídá nǹkan ká kírètì nǹkan eléyìí bẹ́ẹ̀bù yìí ọ̀rọ̀ ṣe yìí ọ̀dọ́dá ló ti wá ọ̀dọ́ ọlọ́run ọba ọlọ́run ọba dẹ̀ ti ṣe ó ti dá wa àbí ọ̀dá wa ọ̀dá àyàn àbí òde níyàn ọ̀dá ìjànà àbí ọ̀dá níjànà àwọn ọlọ́run ti pé àdéhùn tiẹ̀ ń bẹ̀ ìṣe àkọ́kọ́ nù ọ̀rọ̀ ti àkọ́kọ́ nù ọ̀rọ̀ ẹlẹ́ẹ̀kejì ó ní àní gbólóhùn lìyà àbùdù lìyà àbùdù kí ni tí wọ́n lìyà àbùdù náà ní ìjọsìn fún ìbá ìjọsìn fún ìbádà hmm. ọ̀rọ̀ ti eléyìí ọlọ́run ọba wà látọ̀dọ̀ àwọn èdè ènìyàn bí ká sí hmm. àwọn ènìyàn àtàlìjẹ̀ ló ní ká sí ọlọ́run ọba ti ṣe díẹ̀ náà ní dídá lẹ́gbà tó wá dábàá tán ọ wá béèrè fún tí òun fẹ́ lọ́dọ̀ tiwa náà òun náà ní bí ká ṣe ìjọsìn fún nítorí kí àwọn ènìyàn ta ní làákà ìkarònú ti ní wípé ọlọ́run ọba wa subhanahu wa ta'ala kò béèrè fún ìjọsìn kankan lọ́dọ̀ ọmọ ènìyàn àbí lọ́dọ̀ àlìjẹ̀nù mm-hmm. bífọ́ kó tó dá wọn o mm-hmm. ṣùgbọ́n ó béèrè fún ìjọsìn yìí lọ́dọ̀ ọmọ ènìyàn àtàlìjẹ̀nù lẹ́yìn ìgbà tó dé kíni lẹ́yìn ìgbà tó dá wọn tán. Mm-hmm tó kí wá ní faman lam ya'rif kayfa ya'budu Allah ẹnikẹ́ni tí ọba wa mọ bí ó ti sin lọ́wọ́ tó wá tó sáláì má ma ìtumọ̀ tí wọ́n pè ní ìjọsìn gangan bíbẹ tí ń bẹ láyé a fi wé bí ìgbà tí ó sì náà ni a lè máa sọ pé ẹni bẹ́ẹ̀ kọ̀ọ̀rọ̀ ayé wa ẹni tí kò mọ ìtumọ̀ àjọsìn torí pé torí ọlọ́run ọba fi dá wa nìyẹn o ọlọ́run ọba ti ṣe tiẹ̀ náà ni kò ti dá wa ó sì pa wá láti fẹ́ káwa náà ṣe tiwa. ìwọ mi ènìyàn tọ́bọ̀ wá ń ṣe tọ́nà wọn bá torí ẹ̀dá tó ní kó yẹn ni a máa sọ fọ́ òòyà ayé wa mm. tọ́lọ̀ bá wá rí bẹ́ẹ̀ gbà náà ọmọ yẹn ká tẹ́ ń pè ní ìjọsìn mm. ìjọba sọ pé ìbáàdà ìbáàdà mọ̀ ń bọ̀ àti bèdè Yorùbá sọ́kọ́ mọ̀ dáadáa mm. ìbáàdà ìjọsìn náà náà ń pè bá ní ní Imam Ibn Qayyim rahimahullahu ta'ala wọ́n fẹ́ ṣe Mm-hmm. òun náà ni ìfẹ́ mm-hmm. àti ìbẹ̀rù. Mm-hmm. The meaning of worship is the love and the fear. Nǹkan méjì ní pílà méjì ló gbé ìjọsìn náà. Pílà méjèèjì yìí ọgbọ́dọ̀ sí fẹ́ni tó ń jọ́sìn Akụkụ kan náà. Àkókò tó ń bẹ̀rù rẹ̀ yẹn tó ń bẹ̀rù ẹ̀ lọ́wọ́ o tún gbọ́dọ̀ máa fẹ́ràn ẹ̀ ọ máa fẹ́ràn nǹkan ó sì máa bẹ̀rù rẹ̀ kan náà ní يعني الإمام وابن القيم والعبادة تجمع أصلين جالبوا نيجا لسي أني أني أني أنا بميجي تبدو بالميجي غاية الحب بغاية الذل والخضوع غاية الحب بغاية الذل والخضوع أناني إفاء أني كربو غير ديو بعد ما فاين أولي ما يعمل مي إفاء أني أني دوك مي غاية الحب àti ìyẹpẹrẹ ara ènìyàn pẹ̀lú bẹ̀rù jìnnìjìnnìjìnnì tó lágbára ju gbogbo tẹ́kùn ní bẹ̀rù lọ níwájú ẹni tá à ń fẹ́ràn ti ti ọlọ́run ọba ó ní wọ́n ń pè ní ìjọsìn. nàá ẹnikẹ́ni tó o bá fẹ́ràn tó o wà á bẹ̀rù rẹ̀ o ò sín o ẹnikẹ́ni tó o bá bẹ̀rù tó o fẹ́ràn rẹ̀ o ò sín o gbà olóò tó ń sìn tó o fẹ́ràn rẹ̀ tó tún wá bẹ̀rù ẹ̀ mọ́ ni ọlọ́run ọba ló wà o sì gbọ́dọ̀ fẹ́ràn ọlọ́run ìwọ náà yára rẹ o tó ń gbọ́ mi o ìjẹ́ lọ́wọ́ fẹ́ràn ọlọ́run ọba bí hmm. ìbẹ̀rù nìkan ń bọ̀ ẹ̀rọ ọlọ́run nìkan lọ ń bà tó bá bẹ̀rù ọlọ́run ọba nìkan ò tí ì sìn o hmm. gbọ́dọ̀ fẹ́ràn rẹ̀ lásìkò tó ti fẹ́ràn lọ́wọ́ náà ó sì máa bẹ̀rẹ̀ lọ hmm. ìyẹn ní jẹ́ pé scale yẹn yọ balance tí yẹn bá ní a gbọ́dọ̀ fẹ́ràn ọlọ́run ọba nìkan a ní bẹ̀rù rẹ̀ a yà yọ̀wọ̀rọ̀ ẹ̀ bí a fẹ́ràn ẹ̀ ní à ń yọ ni tabasi pọlọ nìkan labasa ń bẹ̀rù lásán tá a fẹ́ràn rẹ̀ a ní mọ̀ pé ká béèrè nǹkan ní ọwọ́ rẹ̀ bó o ti ń béèrè lọ́wọ́ rẹ̀ náà ló tún máa bẹ̀rù pé ọmọ lè fìyà jẹ mí mm-hmm. ìjánpè ní ìjọsìn nìyẹn náà ìjọsìn ò lè jẹ́ ìjọsìn lónìí nìkan ìfẹ́ kí n ò nífẹ̀ẹ́ nǹkan lásán kò lè jẹ́ ìjọsìn nìkan o mm-hmm. àbí kí ìbẹ̀rù ọwọ́ àmì àti ìyẹpẹrẹ kí ìyẹpẹrẹ rẹ̀ yẹn fún nǹkan mm-hmm. gbogbo ara fẹ́ràn owó gbogbo ara fẹ́ràn àti bẹ̀rù owó abẹ́rẹ́ tó bẹ̀rù owó abẹ́rẹ́ tó bẹ̀rù oúnjẹ nígbà mm-hmm. ah, bẹ́ẹ̀ ìfẹ́ràn owó ìkọ̀tọ́ ṣẹgbó náà máa là ó bẹ̀rẹ̀ máa fẹ́ràn owó mm-hmm. ìfẹ́ràn owó tá a ní yìí kò sọ wá di pa nísìn mm-hmm. ó n'i tá bá tó wá bákan náà máa tí a bá fún lásán tàbí wá bẹ̀rù lásán tí bá fẹ́ràn gẹ́gẹ́ bí àpèjúwe bàbá rí kìnìún bí a ti jókòó àdìwọ́ tó ń gbọ́ mi náà mi dọ́wà tó bá yọ ojú sọ́nù ilé rẹ̀ ẹ̀rú ti kíni ẹ̀rọ ọ̀bọ̀ so wá fẹ́ràn tó ọ fẹ́ràn kìnìún ò ní fẹ́ràn rẹ̀ yẹn ni pé o sìn náà ẹnikẹ́ni tó bá ti kó méjèèjì papọ̀ a gbọ́dọ̀ rí méjèèjì kó papọ̀ fẹ́ni kankan lórí ilẹ̀ ayé àyàfọ́lọ́ ọ̀bà so àwa rí àwọn èròjú kan lọ́dọ̀ àwọn ogunlọ́gọ̀ àwọn mùsùlùmí láwùjọ tá a wà tó jẹ́ sí ni pé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn láwùjọ yìí tí wọ́n bá ń sọ pé ìbáàdà ìbáàdà ìjọsìn àwọn Yorùbá máa ń pè ní ìbáàdà àbí bẹ́ẹ̀ sì ni ìbáàdà ní èdè lábáwá iná ní pé kéèyàn pa nǹkan rẹ̀ destroy náà ń pè ní ìbáàdà ṣùgbọ́n ìbáàdà inú sẹ̀ríà òun náà ní kíni ìjọsìn ayọ̀gbẹ́ kú ìbáàdà ah èmi ò ṣe ìbáàdà ń tèmi o ìbáàdà ni ká pa nǹkan rẹ̀ bí ká bọ́ síbi kan ní ká wá bọ́ǹbù gbogbo ẹ̀kú kú ìbáàdà nù ẹ̀kú ìbáàdà má dáhùn o tí a bá kọ́ pé ẹ̀kú ìbáàdà má dáhùn yẹn lọ ni wọ́n ní ẹkú ìbáàdà dandan kọ́ ni kọ́ sọ lárúbáwá gbọ́ yorùbá ẹkú ìjọsìn mọ́ ọ̀fẹ́ fọ lárúbáwá ètò ní túmọ̀ tó ń wíwò tó bá ní ẹkú ìbáàdà ẹ̀nú èdè yorùbá lọ́dọ̀ wa ń bíbà yìí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wọ́n ti parí ìtẹ́ǹpẹ̀ ní ìbáàdà ìjọsìn wọ́n ti rò pé kò kọjá ìrun kíkí àtàwọn orígun ìsìláàmù nìkan kọ̀lọ̀ ìsìláàmù sí síbẹ̀ polóhùn yẹn á ti wá kọ́mọ̀ débi pé tọ́mọ ènìyàn bá ti ṣèkán àwọn orígun ìsìláàmù ìrun kíkí ààwẹ̀ ájì ọlọ́run yóò gbà bàdà hmm. may Allah accept it as, as an acting ibada actor act of ibada uh, ibada ibada àmọ́ gbólóhùn yẹn ṣùgbọ́n àmọ́ pé túmọ̀ ìbáàdà ìbáàdà ọ̀fẹ́ ju ti bẹ́ẹ̀ ṣe ń lérò lọ. Hmm. àìmọ́mọ̀ túmọ̀ ìbáàdà yìí ọjọ́ kọ́pọ̀lọpọ̀ ọmọ àjìnsọ́fẹ́ bọ́ torí pé tá a bá sọ pé lè yẹ bọ ni yóò fi kí ni bí mò ń kírun bí mò ń gbààwẹ̀ bí mo lọ hajj ọlọ́dún mo ń lọ hajj no kì í ṣe bẹ́ẹ̀ tó o bá ti lè jìn sọ́fìn ẹbọ nínú kankan nínú tá ń pè ní ìbáàdà tá a máa túmọ̀ ẹ̀ fún wa padà yìí lọ́ọ́ mọ̀ pé irú ìwọ tó o bá ti fi ṣúgbọ́n ọ̀fìn bẹ́ẹ̀ lọ́ọ́ mọ̀ wípé o ti di ẹlẹ́bọ báyìí. ìtẹ́ ní ìbáàdà kò parí sórí irun kò parí sórí ààwẹ̀ o kódà àwọn ààwẹ̀ àti ìrun àti gbogbo torí ìdílé yìí yọ mọ̀ dá ká sọ pé kí ni ẹni tẹ́ ń pè ní ìbáadà gàgà àti pé ìbáadà gàgà àti sọ foundation ẹ̀fọn alẹ́ kan pé ìbẹ̀rù àti ìfẹ́ ìfẹ́ tó kọjá abẹ́ àti ìbẹ̀rù tó kọjá abẹ́ ni ń pè ní ìbáadà orígun rẹ̀ nìyẹn ṣùgbọ́n ìmáàmù wa àwọn onímọ̀ wọ́n túmọ̀ ìbáadà wọn ní ismun jami'un li ní dẹ́kun ní ìbáadà ni ẹni pé dẹ́kun ní ìbáadà ó tọ́ ọ bá wo nǹkan tó fi jẹ́ pé ó fi ojú sẹ̀ríà wò ìbáàdà ló sí tọ́ ọ bá gbọ́ nǹkan ọ bá gbọ́ Kùránì ìràtán báyìí náà àìbáàdà lọ sí níta ń sọ lọ́wọ́ igbó ṣe ń gbọ́ nílé rẹ̀ tẹ́ pé tọ́lọ́n lọ fẹ́ fi gbọ́ ẹ̀hán tí kìí ṣe pé torí àbùkù àbí torí yẹ̀yẹ́ àbí torí pé mo fẹ́ wà léèbù tí yọ sọ ẹ̀pọ̀ fẹ́ kẹ́kọ̀ọ́ ni lọ́mọ pé àìbáàdà ló ṣe lọ́wọ́ yàrá gbogbo ìgbésẹ̀ rẹ tó ń gbé lọ mọ́sálásí àìbáàdà ni gbogbo àtúnṣe tó ń ṣe fún mọ́sálásí àìbáàdà ni àìbáàdà fẹjú púpọ̀ sóò nítorí délé yìí wọ́n fi sọ pé ismun jami'un likulli ma yuhibbuhu Allahu wa yarda nǹkan mm. pè ní ìbáadà ni mm. ẹ wá lọ mọ̀ pé àwọn ìran ìbáadà àwọn ìran ìbáadà yìí àwọn táìpù ọ̀pọ̀ púpọ̀ mm. ọ̀pọ̀ àwọn onímọ̀ wọ́n ti kú díẹ̀ ló ń kà ṣùgbọ́n mo fẹ́ sọ mẹ́ta fún wa nínú tó kọ wáyé torí pé nígbà tọ́lọ́wọ́n bá sọ pé torí ìbáadà ló ń fi dá wa wọ́n rò pé ìrún lásán ní ẹran kí mm-hmm. lẹ́yìn tàwọn èèdù rẹ kì í sí ìrún lásán kì í sáwọn ẹnìkan tọ́wọ́ bá ti ṣe ìwọlọ́mọ lóòótọ́ id card rẹ ó tún lágbára sí nìyẹn mm. náà ẹjẹ́ ń sọ díẹ̀ fún wa ní àwọn ìran ìbádà alákọ̀ọ́kọ́ òun náà ni alìsílám mm. gbogbo tẹ́ ń pè ní ìsìlámù látò kìdílẹ̀ ìbádà àdúà gbogbo tẹ́ ń pè ní àdúà látò kìdílẹ̀ ìbádà àti kí àdúà fún wa ní lẹ́kṣọ̀ tọ̀lọ́ yìí pé má pèpè kú pè má tọ́wọ́ bá ti lè wí nǹkan míì tí kì í sorúkọ ọlọ́run bá tọ́wọ́ bá ń pè é tó bá ti lè pè nǹkan míì tó ọmọ túmọ̀ rẹ̀ nínú àdúrà gbogbo èmi káfíkáfà kí mm. kìnní kan dání kàmá ká yẹn mm. gbogbo àwọn àdúrà sákìsákà kú tẹ́ máa ká yẹn nì lọ́mọ gbogbo àwọn nǹkan wọ̀nyí àdánwò ni ó bàbá kú sórí ẹ̀ ó ti dẹ̀lẹ́bọ nìyẹn ó ti ju id card lẹ́nu ìrìn ẹlẹ́ẹ̀kẹta nínú àwọn ìran ìbádà ó náà ni àdúrà mm. ká máa pa nǹkan apẹ̀ràn. apẹ̀díẹ̀ apagbo láti nǹkan gbogbo àwọn nǹkan wọ̀nyí ká lọ mọ̀ pé àìbáàdà ọlọ́run bá sọ nínú Suratul An'am àyà 162 ọlọ́run bá sọ pé kó قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين لا شريك له وبذلك أمرت وأنا أول المسلمين Say, Verily, my prayer, my sacrifice, my living, and my dying are for Allah, the Lord of the whole world. He has no partner, and of this I have been commanded, and I am the first of the Muslims. Kò sí yàtọ̀ láàrin àdúrà àti kọ ọpọ ẹran, àìpẹ ẹran fún kẹ́mi lẹ́yìn ọlọ́run ọba, ọlọ́run ọba nìkan á pa fún. Àìwé nǹkan ní ìsúrí ẹran, ọlọ́run ọba nìkan á pa fún. Àìpá káfí orí rẹ̀ á lọ ìmọ̀bì kan. Tó bá ti lè ṣe báyìí ọ̀pẹ ọ̀pẹ ẹran fọ́lọ́run ọba mọ́, bódà kó ti bísí Mm-hmm. àìpẹ̀lá fún kùrán kùrán ní ìṣògùn ẹwọ̀n fẹ́ràn bọ́ mm-hmm. àìpẹ̀lá nítorí pé àgbẹ̀rẹ́ lọ́ba ti ké kùrán tán lọ́ba ti pẹ́ran kùrán ní ó mújẹ rẹ tọ́níkì ní kùrán kùrán ní yí ènìyàn mm-hmm. tí bá ni kọ̀yẹ́ kánà bí ọ̀lẹ́jẹ̀ lára mọ́ sallallahu alaihi wa sallam kọ̀wé káwọn ọmọdé ń ha kùránì ọ̀lẹ́jẹ̀ rárá mọ́ torí pé jojúmọ́ ní ọ́nkè ẹtú gbogbo ìdánù láwùjọ

ó tún làánà gbogbo ẹni tó bá ti pa nǹkan mí tó bá ti pa nǹkan fẹ́ lómi lẹ́yìn ọlọ́run ọba làánà lọ́hù mọ̀nzábà àlẹ́kọ̀ ìrìlẹ̀ ó ọlọ́run ọba ti sọ ó ti ba tẹni tó yá sí pọ́ bá ń pa nǹkan fẹ́ lómi lẹ́yìn ọlọ́run ọba ó ti ba tiwọn jẹ́ ọlọ́run mọ́ ba tiwọn jẹ́ o ayé mùsùlùmí tẹ́ ń gbọ́ mi ẹ gbogbo àwọn nǹkan tí ò da aládàáda yìí tẹ́ ẹ ti lẹ̀ mẹ́sìn lára ẹ̀dùnú kẹ́ padà sínú la ilaha illallah qul inna salati qul inna salati لله رب العالمين لا شريك له وبذلك أمرت وأنا أول المسلمين